بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته لتسواج آه، العقيدة السفارينية عليكم السلام ورحمة الله وبركاته èyítí àti kò yé wa pé tíra yẹn ní orúkọ kí lórúkọ tíra yẹn àwọn ni àdúràtú àlùmọ̀bíyàtú fi ákídì àhìlẹ́fẹ́rẹ́kọ́tì àlùmọ̀bíyà. يتجدي أخاوة محمد بن أحمد بن سالم السفاريني رحمه الله تعالى آه أفق لك فصل في ذكر الخلاف في صحة إيمان المقلد ìpín kan nìyí tí a ti fẹ́ sọ fúnra wa nípa al-khilaf ìyapa ẹnu fi sihhati imani al-muqallidi ìyapa ẹnu àwọn olùmọ̀ nípa lílálàáfíà ìgbàgbọ́ aláwòkọ́ṣe ẹni tí ń sàwòkọ́ṣe tí nǹkan kan ò kò nímọ̀ kankan ọkàn rí pé nìkan nígbàgbọ́ kan òun náà dẹ̀ nígbàgbọ́ ni àbọ̀hún náà sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ gbàgbọ́ yẹn àbòsíṣẹ́ gbàgbọ́ yẹn pírímọ́ọ̀nì rẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ lórí tí wọ́n ń ṣe é mu ṣe sí gbàgbọ́ rẹ̀ lálàáfíà bẹ́ẹ̀. قال المؤلف رحمه الله وكل ما يطلب فيه الجزم فمن اعتق لدي بذاك حتم وكل ما يطلب فيه الجزم فمنع عتق ليه ذاك حتم وكل ما يطلب فيه الجزم gbogbo ohun yòówù tí wọn bá ti fẹ́ lọ́dọ̀ wa pé ó pinnu rẹ̀ ìpàkínní hmm, báyìí mo gbàgbọ́ tó pinnu ẹ̀ nínú ṣẹ̀ríà nínú ọ̀rọ̀ ìmánì. فمنع تقليد بذاك حتما kíkọ àwòkọ́ṣe níbi ilé yẹn hatman ọ̀rẹ́ yẹn ni o ìyẹn ni pé ṣíṣe ní wọ̀ pé a gbọ́dọ̀ ṣàwòkọ́ṣe yẹn bí yẹn hatman ọ̀rọ̀ tó ti parí sànni ọ̀kúlùmọ̀ yóò tilàbù fún ìhìlì jásímù gbogbo ohun yòówù tí a bá ti ń wá ká pinnu rẹ̀ pé onígbàgbọ́ láti nǹkan báyìí fọmọ́nì ọ̀tẹ̀kẹ̀lẹ́ èdè torí ẹni tọ́kọ̀ sí yẹn níbo lòun ó ti pinnu wọ́n kàn ní ti ń ṣe ó ṣe ọba sáré rí kíní kaba yàfa yọ pàtì ni because òkú dẹ́mi rẹ̀ kò sì wá látọ̀kan rẹ̀ fọmọ́nì ọ̀tẹ̀kẹ̀lẹ́ èdè lè dá kàhátìmọ́n kíkọ àwòkọ́ṣe pẹ̀lú nǹkan yẹn hátìmọ́n nǹkan ká ti parí ọ̀rọ̀ lórí ẹ̀ ni. لأنه لا يقتفى بالظن لذي الحجة في قول أهل الفن لأنه لا يقتفى بالظن لذي الحجة في قول أهل الفن لأنه nítorí pé ìmánì ni láyọ̀ kìtàfà bìzọ́nì àlè ìgbà tí tó pẹ̀lú àbámọ́dá mo ń rò bẹ́ẹ̀ sá mo ń rò bẹ́ẹ̀ lèdèlè hìjà lọ́dọ̀ nílà káyè kíkọ́ lè àlè ìfánní nínú ọ̀rọ̀ àwọn ẹni tó wà nínú ìlànà àkídà ni àwọn àpá àti wọn mọ̀ nípa àkídà ọ̀rọ̀ àwọn kan nìyẹn o. وقيل يا كيف الجزم جزم إجماعا بما يطلب فيه عند بعض العلماء وقيل يا كيف الجزم إجماعا بما يطلب فيه عند بعض العلماء قيل أو آه، كذا يكفي الجزم إجماعا قلت pípẹ́ nìyẹn náà ti pinnu ìjìmọ́ á ní nǹkan tí ìfẹnu kò wáyé ẹ̀rọ tá a fẹnu kò lórí rẹ̀ bí mọ́ yóò ti láàbò fíhì pẹ̀lú tí wọ́n bá wá ká pinnu nǹkan yẹn ẹ̀yìn dàbà àdìlẹ̀ ìlànà lọ́dọ̀ apá kan lùmọ̀ ni wọ́n sọ pé ó ti tó kéèyàn pinnu kéèyàn ní ìmánìyàn ní jazman àwọn wá fẹ́ ṣàlàyé àwọn wá ni wọ́n ní mọ́ọ̀nì yẹn tí wọ́n pinnu rẹ̀ wọ́n ní fàlìjáàzì múnà mínà àwà mílíbáṣárì fọmùsùlùmù náà ìndà àhàlélẹ̀ àfárí. fàlìjáàzì múnà mínà àwà mílíbáṣárì fọmùsùlùmù náà ìndà àhàlélẹ̀ àfárí. wọ́n ní àwọn tí wọ́n pinnu ìmọ̀ nìyí min awamil bashari nínú ọgọ́rọ̀ àwọn gbogbogbò àwọn tá a lè ní wọ́n ní mọ́nì ìjásímọ́ wọ́n gbọ́ èèyàn náà nì àwọn tí wọ́n pinnu rẹ̀ nínú gbogbogbò àwọn èèyàn àwọn mùsùlùmí rẹ̀ mùsùlùmí làwọn rẹ̀ àwọn pọ́tìgbà tí èèyàn bá tó sọ pé kínní kọ́ ẹ̀yìn dà àlè ásárì lọ́dọ̀ àwọn tí wọ́n ń tẹ̀ lórí pa bó ti ti fẹ́ ìmọ̀ ni wọ́n fà á jùlọ ẹni tó bá jẹ́ àmì ọmọ ní mí ní àwùwámi ìbáṣàrì ká ní àwùwámi ìbáṣàrì òun ni àlẹ́zínà láyé ṣẹ̀ṣẹ̀ ọ̀nà aníyàkẹ́rà ó òye fà mọ́ òun lágbára àti kankan wọ́n wá nǹkan wá ní kò pinnu rẹ̀ níjẹ́ oní ọ̀dọ̀ wá pinnu rẹ̀ kò mọ̀ nǹkan kan ó sì rí tẹ́nìkan ṣiṣẹ́ ìmánì òun ẹ̀sẹ̀ wọ́n ti tó ń tọ̀ ń sọ̀rọ̀ ìmánì òun ẹ̀sán wọ́n lè fàlìjáàzì mú náà àwọn ẹni tí wọ́n pinnu ìmánì nì lọ́wọ́ fún ni jásìmù yẹn tiẹ̀ tí ó ti tó nífẹ̀ẹ́nukò ní ká bá fẹ́ ká ṣe jásìmù lọ́dọ̀ àwọn àdámá ní ṣe wá rí àwọn àlìjáàzì mú náà mìíràn àwùwámi ìbàṣà àwọn tá a lè ní wọ́n ti pinnu ìmánì pé wọ́n ti nígbàgbọ́ yẹn yẹn nínú àwọn awam àwọn tí wọn ò tí wọn sì mọ kéwù kankan àwọn mùsùlùmí náà mùsùlùmí náà wọn náà jẹrẹ nígbà àlèlè asaf ọdọ àwọn lórí pa àníṣe àwọn àdà àwọn làwọn pé àdà nígbà tí ẹ nígbàgbọ́ tẹ ń sọ̀rọ̀ gbàgbọ́ ìkílẹ̀ rí àníṣe àwọn àdà nígbà táwọn náà ti ní ọlọ́run ẹ̀ tó ń ṣe tó ti ṣe bàbá àwọn ò lè dá nǹkan kankan mùsùlùmí ni wọn àdìbàbò sáà ní fìlàfà á ní àlùmáfìlò kọ ẹnu ọ̀nà kejì nípa àwọn iṣẹ́ èyí tá a sọ pé ọlọ́run ló ṣẹ̀dá rẹ̀ àwọn iṣẹ́ tá a dá wọ́sá irọ́ ńlẹ̀ àṣìká ìrọ̀ èrò záàtì ọ̀rẹ́ ìrọ̀ màlẹ̀ asúná ìwà sífàtì. مسائل للأحياء غير الذات وغير ملأسماع والصفات. وسائر الأشياء gbogbo nǹkan tí ń bẹ láyé yìí pátá bẹ́ẹ̀rù zaati yàtọ̀ sí pàápàá ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ ìròmọ́ àsìmá ìwọ̀sífáàtì àti ohun tí èsè ikọ̀ ọlọ́run ohun tí èsè ìròyìn ọlọ́run gbogbo nǹkan yóò tó ti yàtọ̀ sáwọn nǹkan tá a kà á lẹ̀ ní kì í ṣe pàápàá ọlọ́run ẹ̀gbọ́n lọ́mi kì í ṣe ikọ̀ ọlọ́run kì í ṣe ìròyìn ọlọ́run gbogbo nǹkan ní pátá màkúrúkọ tó ń lérò gbìnà mìnàlẹ́ ádám ọ̀dọ́là màmí asná àlàyé ha bílkìdám. مطلوبة لربنا من العدم وجل من أثنى عليها بالقدم ó ní مخلوقة gbogbo nǹkan ní pátá nǹkan àdáni ní rọ́bìnrin ọlọ́run ẹlẹ́dàá lọ́dà ẹlẹ́dàá wa lọ́dà nínú ẹ̀lẹ́ ádámì níbi àyèsí ọ̀dọ́làmọ̀ ni asínà àlẹ́ ìhàbẹ̀lẹ̀ wọ́n tó àwọn ti sùn ẹni tí bá ń ròyìn gbogbo àwọn nǹkan tó yàtọ̀ sáwọn mẹ́ta tá a kà á lẹ́ẹ̀ni bó ti pẹ́ wọ́n tọ̀ ń sìn ẹ̀kọ́ mọ́ ti ń sọ ìwíkúwì ni wí. ọ̀rọ̀bùnà yàtọ̀ bí tìyàrí mìnàgàyèrè hájà ti ń wà ládé pìrọ́rí. ọ̀rọ̀bùnà yàtọ̀ bí tìyàrí mìnàgàyèrè hájà ti ń wà ládé pìrọ́rí wọn ọ̀rọ̀ bù ná ẹlẹ́dàá wa yàlókù ní ń ṣẹ̀dá bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́kẹ́ ṣẹ̀ṣà a máa ṣẹ̀dá pẹ̀lú ṣẹ̀ṣà yàlókù máa yẹ̀ṣà ó wọ́n yàkùtà gbìnàwó yìí rí hàjà tí ń ná láyé ìjásí bọ́lọ́hún ní bùkátà sí nǹkan yẹn ọkàn ṣẹ̀ṣà ọkàn ṣàǹkàn yẹn lẹ́sọ̀ọ́ ṣẹ̀dá lásán kò ní bùkátà sí i ẹ̀kọ́ wà nígbà tá à ń sọ̀rọ̀ níbi níjọ jimá nípa ọ̀karùn ọlọ́run lọ́wọ́ àní tí ìbéèrè bá ń wá pé bó láti ràn ọlọ́run lọ́wọ́ hmm. bó láti ràn ọlọ́run lọ́wọ́ nítorí kọ́ bá dẹ́ta ni ayọ̀hánẹ́sù àǹtùmọ̀lẹ́fọ́kọ̀rọ̀ ìlàlọ́ ọlọ́hu húwọ́lọ́ọ̀ ní yóò hàmìdì sáwà rọrùn àárẹ̀ ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ní tálákà lẹ́yìn olùní bùkátà sọlọ́run ní ọlọ́run gẹ̀ẹ́nì àlọ́kọ̀ ní yul hamid òun lábọ̀rọ̀ tá a sì máa fẹ̀yìn fún láti wá ṣàlàyé fi ràn ọlọ́run lọ́wọ́ ní òun ní kárẹ́ǹsì rẹ̀ lọ́wọ́ a ní gbàgbọ́ sí i ká tó dé lórí ìsìlọ́run àtẹ̀láṣẹ rẹ̀ ká má yàpá rẹ̀ làánú ìfẹ́ àtìlẹ́yìn ọlọ́run àwa ni ọ̀rọ̀ bù ná ẹlẹ́dàá wa yàlókò wọ́n ń ṣẹ̀dá bí ìyáàrí pẹ̀lú ṣíṣẹ̀ṣà min ghayri haja ma haja min ghayri hajatin láì ní bùkátà sí nǹkan yẹn ọ̀lẹ́tìrárí ara òsì ní ọlọ́run débẹ̀ a tí n bá da ìyá jẹ́ kí fàṣìlẹ̀ rà ara ló ní mí ló jẹ́ ń dáa. محمود عافية بني كان سلاطين وعالي الله وخلان سيدان وسيدان تورين كان لكنه لم يخلق الخلق الصورة كما أتى في النص فاتبع الهدى لكنه لم يخلق الخلق ó ní làákínà àmọ́lọ́hún lámúyàlò ilékalẹ́kọ̀ ọ̀dẹ́dà sódà lásán wọn máa wúlò àmọ́ àkáàfin nẹ́sì gẹ́gẹ́ bó ṣe ṣe kí ni ọ bó ṣe wá nú ẹsẹ̀ wúrà ẹsẹ̀ ọ̀rọ̀ náà lọ́kọ̀ áàlì ma khalaqta hadha batilan subhana fattabi'i huda yóò tẹ̀lé mọ́ tẹ̀lé mọ́nà ọ ó ní ohun tá a wá sí láyé o ọlọ́run là wá sí láyé o. أفعالنا مخلوقة لله لكنها كسب لنا يا لاهي أفعالنا àwọn iṣẹ́ wa tá à ń ṣe àwọn náà láti jókòó dáhùn lẹ́yìn àṣùbà iṣẹ́ àwọn iṣẹ́ wa tá à ń ṣe àrìnwá mọ́sálásí iṣẹ́ ni hmm, makhluqatun lillahi ohun tó lọ́n ṣẹ̀dá ni lakinnaha àmọ́ ó kásìbó ńlá náà ni ohun táwa kó jọ nìkíní ni àwa la ìyẹn ní kọ́lọ́hún ti kádàrà fáàsì ni màkìlókọ̀ yẹn àtẹ́tẹ́ lómi náà bá dìde ní kùtù ààyè níbi tó sáré lọ jalè láàárọ̀ yìí ah, màkìlókọ̀ tó lè láàyè ọlọ́run nímọ̀ nípa ẹ̀ pé ó jì jalè ń jẹ mọ̀ bó ti rẹ̀ jù ṣùgbọ́n kásíbó ńlá náà làákínà ha kásíbó ńlá náà àmọ́ iṣẹ́ tá a kó jọ tá a ṣe ni yálà yìí mo pè wọ́n nígbàgbéra yìí o ọmọ àtòkù gbàdá sọ pé ọlọ́run ló da tọ́ba ti wò wá bí báyìí òní ọlọ́run ló ṣe àbí tàwọn oníṣúfì bàbá báyàwó níyàwó sùn yóò ní húwà ní òun ní obìnrin olóbìn tọ́ba sùn húwà ẹ̀rí òun gan tóun náà sì ṣe nǹkan húwà. وكل ما يفعله العباد من طاعة أو ضدها مراد وكل ما يفعله العباد من طاعة أو ضدها مراد كل ما يفعله العباد gbogbo ohun tí àwọn ẹ̀dá ọlọ́run bá ń ṣe mí ń kọ́ àti nínú tẹ̀lé tọ́lọ́run àwọn bíbí ha àbí ọ́pọ́sìtì tẹ̀lé tọ́lọ́run ìyàpọ̀ ọlọ́run mọ̀ràádú nínú tá a gbèrò rẹ̀ ìyẹn ni kó ti wà nínú ìrádá ọlọ́run tí wọ́n ń pè ní àti tí wọ́n ń pè ní ìrádá tó kàwéníyà àti sàrẹ́yà tó bá jẹ́ ọ́pọ́sìtì tẹ̀lé tọ́lọ́run ìrádá kàwéníyà ọlọ́run ti gbèrò pé bí ó ṣe rí nìyí ìmọ̀ bá jẹ́ ìtẹ̀lé tọ́lọ́run yóò máa jẹ́ ìrádá sàrẹ́yà èròǹgbà àwọn tọ́lọ̀ ń ṣe lófin náà lẹ́ni níṣe gbogbo ẹ̀ pátá àti tẹ̀lé o àti yapa o mùràádù ọ wà nù èròǹgbà ọlọ́wọ́n ọba ìyẹn ni pé nǹkan tọ́lọ́wọ́n ọba ti ṣe kíni o ó ti mọ̀ nípa rẹ̀ pé yóò rí bẹ́ẹ̀ wọ́n ní mùràádù ohun tá a gbà lérò ni lẹ́rọ̀ǹbìnà mìíràn rẹ́rì màbírọ́rì mìíràn hólànà. فافهموا ولا تماري بربنا للغير مصدرار منه لنا فافهم ولا تماري ó ní lè rọ́bìnà fún tá a gbà lérò lọ́jọ́ fẹ́lẹ̀ dá wa mina ghairi matirari láì ní ìnira kankan nú mí níhù níbẹ̀ kò sí là lórí kan bẹ́ẹ̀ lànà fún wa fafham nítorí bẹ́ẹ̀ gbàgbọ́ yé wọ́n látún máa rì má ṣe iyèméjì má ṣàríyànjiyàn má ṣe fàǹfà. وجاز للمولى يعذب الورى من غير ما ذنب ولا جرم جرى وجاز للمولى يعذب الورى من غير ما ذنب ولا جرم ó yọ ọ̀jáàzà ó sì lẹ́tọ̀ọ́ lèlèmọ́ọ́lá fún ọlọ́run ọba ọ̀gá ògo yọ àzíbò lìwárà kọjá èèyàn níyà nínúgẹ́rì mọ́ńsáńbí láìsẹ̀ ọ̀làjúrì mi ń jára tí ó sì sẹ́sẹ̀ kan tó lọ lọ́dọ̀ ẹni ni ọlọ́run òwúlẹ̀ sí bẹ́ẹ̀ lásán ni fọkúlùmọ́ mìíràn ó ta àlọ́ mi tó bá kàrà torí àjẹtágan dọ́gba ọlọ́run tó ti ọ̀kúlù máa mìíràn ta àlàyé jimúlò lè anahu anfìcìlìhì anfìcìlìhì àkọlélọ lè anahu anfìcìlìhì okay. لأنه عن فعله لا يسأل ولا أم فكل ما به تعالى يجمل لأنه عن فعله لا يسأل ó فكل ما منه تعالى يجمل gbogbo yóò tó lè wà látọ̀dọ̀ ọlọ́run lọ́rẹ̀ wa ó dùn ní okòrò ni ọ لأنه عن فعله لا يسأل nítorí pé ohun tọ́lọ́run bá ṣe àní bí léèrè o. لا يسأل عما يفعل وهم يسألون àlè bí ọlọ́run nípa ohun tó ṣe ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n bí wá kílà wá ṣe. fàyín yóò ṣe ẹ̀m òdìkejì nìyẹn fa iná hàn mí ń fagilé àní tó jẹni níyà ó ṣe dọ́gba ni àbẹ́ tí gẹ́ẹ̀tì òdìkejì ní o fàyín yóò ṣe fa iná hàn mí ń fagilé. من يعظم فبمحد عدله فإن يسر فإنه من فضله وإن يعظم فبمحد عدله ọ̀padà kó méjèèjì pọ̀ ẹsẹ̀ kan náà wọ́n ní fàáyín yusuf ọlọ́mọba wa sẹ́yìn lẹ́sìn báwo òkúṣẹ́ rẹ̀ lójú ọ̀wà àlùjáná ọ̀tá ni iṣẹ́ òlòṣè nítorí pàdé sọlá àṣà àlọ́pẹ́ nìkan ẹnìkan káyọ̀ níwà àlùjáná. إلا أن يتغمده الله برحمة منه وفي طلم ما في كيري توكي كباقف توكي كيري وأني ولا أنت يا رسول الله ولا أنا يا رسول الله إمي قولي والجنة كل سوام إلا أن يتغمدني الله برحمة منه àfi táwọn bá fi kẹrẹ rẹ ní gbẹdẹ ló ẹni tí wọn kàn yóò lè wà lójú ẹni pẹ̀lú sí ọwẹ so nípa ọbẹ ní àwògbà ń ta sí nìyẹn àyìn yóò fi tọ́lọ̀ ń bá sẹni lẹ́sẹ̀ fẹ́ẹ́nà mi ń ọ wà nínú àjùlọ láàrẹ̀ wọ́n yàn áwùzẹ́ máa hàn sí adìlẹ̀ yìí tó bá jẹ níyà mọ́ńbélé dọ́gba rẹ̀ ni hmm. dọ́gba náà ló tún ṣe torí rẹ̀ bá padà wò ó ti kẹ́rì ká mi ilé ẹ̀tọ́ sí kó jí à ń tọ̀tọ̀ ìyá padà rí bí àbọ̀rọ̀ rẹ̀ ti jẹ́ ẹ̀ náà lórí báwọn sì dọ́gba ń parẹ́ ẹ̀rẹ̀ lómi báyìí yóò yàrá yóò sì tún máa ṣiṣẹ́ láàbì hmm. ẹ̀rọ kan ìdálẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan ẹlọ́lọ́wọ̀n ò burú kò burú lọ́sẹ̀ nìkan láàrọ̀. <laughs> tí wọn àbùyọ ńkọ tẹ bá tu wò lẹ́gbẹ̀ẹ́ á ah! ìwọ tó yára ló fẹ́ láàbì kọ́ máa ń fẹsẹ̀ méjèèjì rìn ńkọ. sọ́dọ́bájá sí ká ìrìnrìn ní ìyàlọ́jẹ́ fọ̀bì máàdì àdìyẹ pẹ̀lú pọ́ńbélé dọ́gba ọlọ́run nígbà tí yàrá fọjú títún wàkiwà. sọ nípa bẹ́ẹ̀. فلم يجب عليه فعل الأصلاح ولا الصلاح ويح من لم يفلح ولم يجب عليه فعل الأصلاح ولا الصلاح ويح من لم يفلح nítorí ولم يجب عليه kìí ṣe dandan fọlọ́n nílò lè asùláhì kéèyàn sọ wípé mi kọ́ da jù lọ́yẹ kọ́lọ́hún sí ah irú àfa yìí ní jíṣẹ́ ọlọ́hún yìí ó yẹ káàsì ti ìṣẹ̀wọ́ tó pọ̀ ju àwọn tó jíṣẹ́ ọlọ́hún lọ kò kí dandan fọlọ́hún fẹ́yìn ló lè àfìláàkì ṣíṣe ohun tó ga jù mo tẹ́yìn rí yẹn kí wọ́n sọ pé ìtọ́ da jù yẹn lọ́yẹ kọ́lọ́hún sí èyí sọ̀nà yẹn fọlọ́hún kò wọ́n lọ àhùn mo sì lẹ́tọ̀ọ́ dáadáa yìí òun lọ́lọ́run ọ̀yọ́ kọ́lọ́run ṣe dáadáa báyìí wáyé àmà ńlá mi ò fìlẹ̀ yìí a wọ́n máa ṣe o fẹ́ni tí ó jèrè kọ́lá kì í gidi ìwé yìí tá àkọyọ kéèyàn ní. kúlù máa ń ṣàhàhùdà àhóyá káàdì ọ̀yìn òrè dọ́là àbòdì yàtẹ̀dì. ففوز من شاء هداه يهتدي وإن يرد oni fakulu man ṣá àhùdáhù gbogbo ẹni tọ́lọ̀ ń bá fẹ́ kọ́ mọ́nà yá tẹ̀dí ó ń tọ̀ wọ́n mọ́nà jẹ́ ìyáàdì ìláhù fàhúwà lìmọ̀ tẹ́dì gbogbo ẹni tọ́lọ̀ bá fẹ́ ìmọ̀nà rẹ̀ yá tẹ̀dí ó wọ́n mọ́nà jẹ́ wọ́n ń yòrí dídọ̀ lálà abúdé o tó bá wá gbèrò sísìn ẹrú kan ìyá àtẹ́dì ó ń tọ́ àwọn ó ti kọjá là. bọ́ọ̀ ìpàdé àwọn ti fẹ́ kó sínú ẹ̀gbẹ́lẹ́ wọ́n gbọ́ orin kúrin ní àwọn àtẹ̀kù faslon ìpín kan tó rò ìkàrà ní aláwọ̀ ìfẹ́ nípa ọ̀rọ̀ nípa ìjẹ̀mú. wọ́n rí zikú máa ń yẹn fáwọn mi ní halali àwọn فحل فحل عن المحال وعرضه ما ينفع من حلال أو رزقه فحل عن المحال قل والرزق عرسك إجامه ما ينفع أن ليتي بانولو من حلال رزقه قتله ìwọ̀n tó ń pè ní rẹ́síkù òun ni tí ó sàǹfààní tó sì wá láti àbòsí wá láti bí èèwọ̀ ń gbà mí náà fàhùn anílì mọ̀hálì ìwọ kò níbi ohun tó bá jẹ́ sí bàjẹ́ o èyí tó bá jẹ́ bàjẹ́ kó ń bẹ̀ ń tiẹ̀. lè ana hó rọ́ọ̀sì kòkò lélẹ̀ kọ́lẹ́kì wọlé iṣẹ́ máàlú kọ́ńbì rẹ̀ rẹ́sìkì. lè ana hó rọ́ọ̀sì kòkò lélẹ̀ kọ́lẹ́kì wọlé iṣẹ́ máàlú. máa wárí sùn kí lọ́nà ìwọ̀ dẹ́ánà hu tọrọ lọ́hùn kẹrì fara àkídà náà ni rọ́ọ̀sìkù kó lè lè ká lépè òun ni olùpèsè fún gbogbo ẹ̀dá wọ̀lẹ́ ìsàmà ló fún kọ́sẹ́dá kan kọ́dà kó síwín ẹ̀ tí gbọ́ mi kọ́sẹ́dá kan kọ́dà kó jẹ́ àsíwín ìgbà ìrírí sí pé tí ní rárí sìkì kọ́dà ìwọ̀n tó bá ń wèrè ní ọ̀jẹ̀ o torí rẹ̀ sì lọ́wọ́ tẹ́ wàhálà sí wọ́n bá mú abọ́ ilé ìtàn tó kì í bọ̀. lóòótọ́ wá ti ń sọ fún yín ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé òun ó jẹ̀rẹ̀ sí òun ó jẹ̀rẹ̀ sí yóò sì máa wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ẹ gbọ́ ohun tó ń wí fún yín o ó sì máa bọ́ dọ̀tí lọ́wọ́. nítorí pé kò fẹ́ dàkà bẹ̀rẹ̀ yìí rí rí sí i ń bẹ láyé báyìí tí ọ̀rá rí ومن يموت بقتله من البشر أو غيره فبالقضاء والقدر ومن يموت بقتله من البشر أو غيره فبالقضاء والقدر ومن يموت أن يوم جاد لي بقتله من البشر pẹ̀lú pé èèyàn kan nínú àwọn ẹ̀dá lọ́pàá ọta lọ́fà oyin níbọn ọta lóògùn pé àwọn èèyàn máa fa oògùn tí wọ́n fi pààyàn pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ẹ̀rí ọdúnbù rẹ̀ ọ̀sápa ẹni ọba kú pẹ̀lú pípa rẹ̀ fẹ́ ẹni tó pa inú àwọn èèyàn ló ti pa. aláǹgbẹ̀rì yìí àbí nǹkan míì lọ pa bí kéjọ já yẹn jẹ àbẹ́rin àbẹ́rin ẹ̀yà ìka o àbíkìnrin o àbẹ́kù ìkókò ajégunjára ẹgbẹ́ tó ń bẹ ti jẹ ẹran tán láyà ká ẹ̀sùn níbi igun rẹ̀ níbẹ̀ wọ́n á yàgbẹ́ funfun ìkókò bẹ́ẹ̀ ni yóò jẹ ibi táwọn èèyàn tó ya ẹ̀hẹ̀n dé bóyá ni òní ńlá ìjẹ̀ tó wà ńlẹ̀ mi ìkọ́sì ni òní rí orí kàkan wọ́n sì gbé odidi ẹran yẹn yóò parí gbogbo ẹ̀yẹ́ tí ò ní kun kankan àwọn ọ̀gá ìrì ìhì àbí nǹkan míì ló sì kọ́ ṣe tó ń ṣẹ̀dá fọ̀bí àbọ̀ ìwà ìkọ́dà ti wà nù ìdájọ́ ọlọ́run ó ti wà nù àkọọ́lẹ̀ bákan náà wọ́n mọ̀ yẹ fọ́t min rìzíkìhì wọ́lámù yẹ fọ́t min rìzíkìhì wọ́lá ajal ṣe ń fọ̀dà ahàlá dọ̀lá lé wàlúkàtọ́lù. ولم يكن في رزقه ولا الأجل شيء مدى أهل الضلال والخطل ولم يفت kò lè bọ́ ṣéwu nǹkan mi ń rísìkì yìí nínú àrísìkì èèyàn wọlé ajalè kò lè bọ́ ṣé òun nǹkan nínú ajalè ní ọjọ́ òkú yẹn kẹ́kẹ́ ò lè bọ́ mẹ́ kọ́lá àhàlà dọ̀làálì ìwọ fílẹ̀ àwọn ẹni tí wọ́n ṣìnà wàlúkàtọ̀lì àti àwọn olùkùnà ẹni kùnà lẹ́nu tí ọmọ yìí pé àtàrí sì kí àtàjà lè kankan náà ni wọ́n bíkú rẹ̀ ṣe ń wọ́ọ̀kì tọ́jọ́ kú ẹ̀ ń wọ́ọ̀kì bẹ́ẹ̀ náà làásì kí ẹ̀ ń wọ́ọ̀kì ẹ̀fẹ̀ fásitẹ̀rì yá sí mi bàmá làálàá sí ara rẹ̀ subhanaka allahumma wa bihamdika ṣe استغفرك واتوب اليك جزاكم الله